tí kò dáa má fi mí dára tó má pa mí lẹ́kún wá fi mí dàbí ra ire. kàrá yìí máa tako sáṣọ ọ̀rọ̀ mi. Kẹ́mi máa máa. Thank you. Safira. Pẹ̀lẹ́. Ẹjọ́ o bá mi rí àwọn dọ́kúmẹ́ǹtì ilẹ̀. Dọ́kúmẹ́ǹtì. Ẹ dọ́kúmẹ́ǹtì ilẹ̀. O, dáàdi èmi ni mo Ah, thank God. Lọ́ba ń gbé wa, mo ti wá wá wá wá wá Daddy. wá. Dáàdi. Ẹ. Mo ti ta. Ìyẹn ò bọ́ síbò, o ta o ta ilẹ̀ mi. Mo ti ta, mo ti ta lẹ́yìn láì sọ fún mi. dadi. yes. ẹ máa dúpẹ́. pé kí nìyẹn. pé mo ò tán yín gan lọ sí bíọ́sì mara yín. Benan, kí ló ń rò lù ọ́? ṣé o mọ̀ pọ́ga ẹni mo jẹ́ nídìí iṣẹ́ ìfẹ́ kọ́ mi níṣẹ́ ni bí kò ló bá mi bọ́ sábẹ́ mọ́tò kó tú ẹ̀jìn ní ọkọ̀ fún mi. ṣé kí ló ń kọ ẹ olórí ikú ọdún mẹ́jọ kọ́ ló ń balẹ̀ o mọ kankan. ẹ ṣọ́ pé ìrọ̀lẹ́ bá mi ṣe mọ́tò ìdára ṣá. Ah, ah, ah. lọ́kọ̀ ilé kò sọ́kọ̀ táwọn èsè mo ti pẹ́ǹdì kámọ̀ ṣiṣẹ́ mẹkáníìkì gan ni sẹ́rí ibi bá yóò kàn láyé ni tó bá já helicopter àbí aeroplane tó bá jábọ́ síbi èmi á máa repair engine ẹ̀. ẹ jọ ṣe mọ̀ pé jamanka ni mọ́tò yìí. jamanka kọjá bọ̀rọ̀ṣà dọ̀tàn lẹ́tí pé wàá báyà mọ̀ ní kí a máa tún sí mi kí làwọn ẹ ṣe. ẹ jọ ń tọrọ lọrun bóyá ayé jọ ń sọ yìí nìkan rí o mi fẹ́ ká jà o torí bíi three lèmi máa fẹ́ travel mo lè gbé mọ́tò yìí lọ. a ti parí ẹ títí bíi one àbí two a ti parí ẹ kó bá lè dá yín lójú ṣé ẹ máa jòkó káfí ṣe tán ni àbí ẹ máa padà. jòkó báwo ni èmi máa lọ sí glamour bẹ́ẹ̀ ní bá wọn ọtí wọn máa tutù dáadáa ńbẹ èmi máa lọ mutí lọ ńbẹ. so ẹ bá dẹ̀ ti ṣetán ẹ kàn pè mí. onífàájì nìyí ẹ sì máa wọ onífàájì lèmi náà bóyá ká ló kó jọ máa lọ ṣe fàájì. ká lọ ṣe fàájì fi mọ́tò lé àbí fáwọn ọmọọṣẹ́ tí o àbí kí báwọn yẹn sọ̀rọ̀ báyìí náà àwa ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ la fẹ́ lọ ṣe fàájì ìdí iṣẹ́ tí ní ẹ lọ́ lọ́lẹ̀ ẹ fẹ́ fi ṣẹlẹ̀ kí máa lọ ṣe fàájì. ẹ má bínú mo rò pé tá a bá ṣe fàájì tán ká padà sẹ́nu sẹ́ni ẹ ẹ bínú ẹ mú wa á ti bá yín parí ẹ. so èlò lẹ sọ la sọ ẹ fún wa ní damanka six block that is v six ẹ fún wa ní fifty thousand. wàásù twenty five thousand máa fún mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹnìkan ti fẹ́ bá mi ṣe kílẹ̀ tẹ́lẹ̀ ah twenty five máa fún yín. ọ̀gá ẹ̀yin náà ẹ burú ẹ̀ mọ̀ nǹkan náà o láti fifty ẹ̀ sì pín sí méjì ọlọ́run ẹ lè ní àpẹẹrẹ tòmátò ní one fifty. ẹ̀gbọ́n yẹn ti pọ̀ jù kẹ́ bá ṣe dáadáa màá bá yín wá nǹkan sí ẹ̀bọ̀ ẹ̀jẹ̀ iṣẹ́ tó dáa fún mi ẹ̀ gbọ́ kí ẹ̀jọ̀ ń tọrọ ẹ̀jẹ̀ bá mi kọ́ ẹ̀ sápò. kò sí wàhálà tẹ́ bá fi dé ẹ̀jọ̀ ah, ẹ bá bínú. kí tún ni. mo tún dọ́gbọ́n wò látẹ̀ kan torí ẹ̀jọ̀ níbo ni bátìrì mọ́tò ìwà kó má di pẹ́ dé ẹni wọn yọyìn bátìrì mo ti fojú wa mi ò rí bátìrì o. ẹ̀rẹ̀rẹ̀ ti ṣe mọ́tò láti ibi tó forty two yẹn lẹ́nu iṣẹ́. a mo ti ṣerú ẹ̀ dáadáa. ẹ̀yin búùtù làwọn mọ́tò eléyìí máa ń gbé bátìrì ẹ̀ sí wa. ẹ̀yin búùtù náà kọ̀ǹfà ti lè sí. ọ̀ kọ̀ǹfà ti bóyá ń bá wa irọ́ ayé má wọrí ẹ má wọrí. èmi tẹ ọkọ rò pé bátìrì fóònù ló ń lò tẹ́lẹ̀ pé kékeré ni. ó lè bá mi wo kinní tí mo sọ níbi àwọn ọ̀sán. ẹ kí. bá a mọ ṣe ń bo ni brain box wa. ẹ ó wà lójú òfurufú. ibo ló wà. bọ́sà bẹ mọ́tò kókó tú ẹ̀jìnì fún mi. ẹ wà yé. ẹ gbà mí kí lẹ ń ṣe látàárọ̀ tí kò yẹ kẹ́ ti parí ọkọ̀ yìí ni sẹ́ẹ̀rì kan ti gbọ́kọ̀ mi wá ni. ọ̀gá hmm? bernard ni kò fẹ́ mọ̀ ọ̀gá lọ́gàá mọ́ mo ní kó bọ́sà bẹ mọ́tò kókó kó tú ẹ̀jìnì. Ah, oríire ò pé ìwọ ń kílèmù ọ̀gá lẹ́nu sẹ́yìn méjèèjì ṣe freedom ni wọ́n ti mọ̀ bóyá àwọn ẹbí ẹ̀gán òròwòrò tí ń jọ freedom ẹ̀ irú yín náà máa gbé apárí lásán wá pépè ní bá dúrà ní tẹ́yìn òfin lè yí kó sọ́ọ̀bù olùsí gbogbo black oil ló ti tà tán. ibi ló bá mi ọ̀rẹ́. ẹgbẹ́ nu sọ̀hún. ìtọ́jú bàkà tó ṣe ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ó ní ká tú ẹ̀ǹjì mo béèrè brain box ó kò mọ ibi tó wà. ń gbọ́ bo ni brain box wà. ó wà lójú òfurufú. lójú òfurufú ni brain box wà. oníkan ah, ló yẹ kó ṣe freedom bóyá ẹ sá ṣe tẹ̀sí. Ah, wẹ́rẹ́ndì kí ló ṣẹlẹ̀ sọ fẹ́ ya sóni àbọ̀ fẹ́ yàgbẹ́ mo fẹ́ tú bóòtù tó wà nù. ẹ eh, ọ fẹ́ tú sálẹ̀ lọ́wọ́ sí báyìí láì jẹ́ pé goalkeeper wọn fẹ́ gba penalty fún ẹ kí n lè rí owó náà lọ sísan. ẹ ó yá ẹ dè mú dáràn ẹ dè tẹ̀lé mi. fún mi. ẹ bá obìnrin àdìgbò ṣe bẹ̀rẹ̀ sídìí ọkọ̀ tó bá jẹ́ tìrìlà ní kọ́ ẹ lọ́sẹ̀ kan. ó ní àpàdà sí tálíkà jù lọ ṣùgbọ́n ilé ìtura burú jù ó ní àpàdà lọ́wọ́ sí tálíkà. ọ̀tọ̀ ìgbà tó sọ. n tó wọ́n sì jù nínú ẹ̀ ni pé ọwọ́ tó ti ń ka náírà tó wá padà di ọwọ́ tó ń ka kọ́bọ̀ ó burú jáì gidi ni ọ. worst ẹ̀pù um, olùwárùpá lè ṣe fún bernard bai. ẹ̀pù. kí ló ṣẹlẹ̀ ẹ ṣe wà lórí ọ̀rọ̀ yìí náà ẹ wò ẹ jẹ́ kí n sọ nǹkan fún ìtura yìí díẹ̀ ní tàlàbà nínú ìbejì. tèmi tó mi lẹ́rù kẹ́ni kankan nu iná máa tún dínkù o bọ̀bọ́ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tẹ̀ ń pariwo iná ẹjọ́ nígbà tí ó ní owó lọ́wọ́ ta ló fi mọ̀ ẹ̀wọ́n nu wa ló gbé jáde lọ rí tó ní ẹnìṣó bẹ̀ wá lọ náwó david tẹ́lá bẹ̀rẹ̀ sí ní pt tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ kàn ń rojọ́ látàárọ̀ yìí. kí ló tó máa ṣe báyìí. bí ìwé rè. kí ló máa ṣe ẹ. ẹ̀wọ́n náà máa sọ tí n bá sọ bẹ́ẹ̀ òun náà mo sọ ṣé bí dìdì ni mo ṣe ń sọ̀rọ̀ àbí bí òpònú tí òmòràn sọ. abeg. ẹjú ẹ̀kọ́. àdì ah, ah, púpọ̀ stop ẹ̀ náà ah, ó ṣe wá burú léèyàn báyìí tí kò bá tiẹ̀ gbé wa jà eré àbí tí kò bá fún wa lówó rí ṣé ẹ̀ ló máa ní ká má help ẹ̀ ni. ṣùgbọ́n tí wọ́n sọ ẹ̀ kò ṣe tó dáa iṣẹ́ ìdọ̀tí tó ń ṣe ni. ó worst àti tẹ́ bá náà ìwọ ló máa ṣàlàyé fún mi nígbà tí wọ́n pariwo ẹ iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe ṣé ọmọ ọlọ́mọ ò ní jẹun ni ẹ á jà jẹun ṣé fẹ́ pálọ̀pàá sáyé ni. ìkà ni ẹ. ìkà ni wọ́n náà. kí ló tún máa ṣe báyìí. ìkà ni ẹnu jọ kò fẹ́ bí ọba ṣì ẹ ṣé wà ní pẹ̀lú. nígbà tí wọ́n mọ̀ pé ṣe tó ṣe wọ̀ kí ló tó fún ṣe. ó ní kí n fún ní ṣe. ẹ ẹ ṣó ti tó ìyẹn gan fúnra rẹ. èdè alẹ́ tó ṣòro ẹ bọ́ sípò ẹ bọ́ sọ̀rọ̀ mi dáná mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ẹ ṣe nígbà nígbàre kàn rojú òṣì rojú òṣì kàn ṣe kàn bẹ oṣooṣù kìíní kan kí ló kàn mí pẹ̀lú yẹn. owó ọ̀sì. ó fowó ẹ̀ mọ̀ mi ẹ tó àbá ti jẹ́ inú owó ẹ̀ kò ṣe èèyàn wá. tàbí ṣe wí fún ẹ tí màá ti jẹ́ inú owó yẹn mi ò fẹ́ mọ̀ ẹ bá náwó sókè kẹ́ ṣe tọ́lẹ̀ kẹ́ ṣe guate fún tí màá ti jẹ́ inú owó ẹ̀ mi ò mọ̀ rí o ẹ ti bá ti jẹ́ inú owó ẹ̀ ni mo mọ̀ rí ó ti wọ́ọ̀sì fún Bernard gan-an. ẹ tó bá fà á lówó àrà á mọ̀ léèyàn bọ́ a lè máa rò pé àjẹ nínú wẹ́ máa ẹ̀pọ̀ ẹ̀ náà. ẹ ó yà lọ fún iṣẹ́ ṣe báyìí tí gbogbo ará àdúgbò kan wọ́n ń dàgbé bo láriwo ti ń wá tó bá mọ ibi tẹ́mi náà ti ń gbọ̀bọ̀ ta ṣe ta fi drive wọlé ta fi park you still shouting shouting kí ló dé ṣé àwa nìkan la bímọ ládùúgbò ni. ẹ problem pẹ̀lú mi dáàdì. àló ń pariwo ń disturb everybody. ó ṣe jẹ́ pé ti bá wà lé ẹ máa complain tí bá jáde ẹ máa complain tí bá tún sunlé ẹ tún máa complain what is it daddy. ok nǹkan tí mo fẹ́ máa sọ fún ẹ níta for now máa lọ́nu ní láàyè má fi mí dára tó kò pa mí lẹ́kọ̀ọ́ Má bínú jàre. Àná náà tá à ń bí wò yìí ìwà wọn nìyẹn o wọn ò mójú wọn ò mọra wọn ò mọ pálíjù wọn tó sì do you just behave anyhow i'm telling you. Hmm. dadi mo gbọ́ nǹkan tí à yẹn o. o gbọ́. yes dadi. ok má bínú o ó wà lóhun tó gbọ́ ìṣòro wọn ló má bínú o. èèyàn sọ fún mi. bóyá ọmọdé ló ń ṣe sá. ọmọdé ló ń ṣe kí ló dé tó ń tàn mí àtàyè ìjọmọdé ń ṣe ọmọdé ò ṣe é o pẹ̀lú kúrò mẹ́ ẹ̀ kí ló sọ pé àwọn mayor beans or something. yes sir yes sir. ẹ kí ló lọ sọ. wọ́n pè mí bí ẹ̀mẹ́ta sir already but àtijọ́ sọ̀rọ̀ àdè ti conclude mo máa lọ rí wọn lọ́la. oh olú máa rí wọn lọ́la oh that's very good of you. àdè ti settle everything I trust me kò sí wàhálà kan mo mọ̀ pé a tó fi ṣe ọgbọ́n náà nìyẹn <laughs> thank you very much. bẹ́ẹ̀ni sá <laughs> ṣe gan sá ọmọ tó ń bínú yìí àmọ́ ó lè ra àmàlà fún ẹ. ẹ mo wà ókè sàmú wà ókè bẹ́ẹ̀ sàmú lọ fún lunch ní ọ́fíìsì mo lè ti jẹun. ti bí sórí àbọ̀ wá bá lọ́rọ̀ yìí kí wọ́n fi Sandra ó dẹ̀ ṣe jókòó náà kó tó sọ̀rọ̀ tó bá wá síbí báyìí. ewu ọ̀rọ̀ tí mo bá wà kò ń ṣọ̀rọ̀ jókòó ohun tó ti bàjẹ́ ti bàjẹ́. ṣóyìn tó ti kọjá lè fi máa dá dúró kò possible náà. but Sandra ṣebí fi ẹsẹ̀ ẹ̀ ní Bernard ó yẹ kí wọn náà fún ara ẹ kó sì tiẹ̀ dáhùn kó dẹ̀ bá so tọrọ. ẹ̀gbọ́n point of correction mi ò ṣe bébì and besides Bernard ò kì í ṣe fiancé mi a ní mi ò lè fẹ́ Bernard mọ́ sẹ́ ogun ìdílé ń bàjẹ́ àbí ṣé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni. tètè sọ pé kò sí kọ́tà tó rà ṣe tiẹ̀. Ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló tó pè mí pé pàjáwìrì bẹ́ẹ̀ kí ló dé. ẹ káàbọ̀ ẹ̀gbọ́n. ẹlẹ́yàá mi dàrú kí ló ṣẹlẹ̀ títorí ọ̀rọ̀ Bernard ní Sandra ṣe wá. nítorí ọ̀rọ̀ Bernard ló ṣe pè mí pé kí n máa sáré bọ̀ kí n máa sáré bọ̀ tí mo sáré bọ̀ láti tí mo fi kan tí mo ṣe sílẹ̀ jọ ṣé orúkọ àkàrà ṣó papọ̀ mọ́ orúkọ èkuru ni sọ fún mi ṣé sunday mọ́rọ̀ ni mi àti ẹ̀jẹ̀ ni ló fi jẹ́ pé tí nǹkan kékeré bá ti ṣe mí ni a máa pè kí ni wàhálà yìí kí ni problem ẹ̀ sọ fún mi. dàpọ̀ kí ló ń ṣe ẹ̀ gan kí ló dé tó jẹ́ wípé ò tiẹ̀ ní ojú àánú kékeré ṣé wọ́n máa ń tọ́jú oníkà mẹ́sàn-án ká ni ṣebí solution sí kan tó ṣe ọ̀rẹ́ wa àwọn olóyè ká máa wá. ṣebí òun ọ̀rẹ́ ni sọ fún mi fún àmì tó bá jẹyàn kì ní ṣọ́rẹ̀ kọ́ rẹ̀ máa sọ ṣọ́rẹ̀ kọ́ rẹ̀ máa sọ ọ̀rọ̀ tó sọ lẹ́nu. ké fún ọ pé èèyàn burúkú ni Bernard náà ẹ jáwọ́ kúrò lọ́rọ̀ Bernard kò sátúnṣe mọ́ lọ́rọ̀ ẹ̀. Ah, eh, wo Sandra sori kò sí kan tàdúrà ṣe tí bóyá kò gbé Bernard lọ sí church kó ń ṣàdúrà fún un gbogbo kan máa padà sí normal ìgbà tí wọ́n mọ̀ pé o lè mú lọ church kí tí wọ́n mú lọ ṣe bọ́ọ̀rẹ̀ tiẹ̀ ni ẹ o bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ tó tẹ́wọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe prayer ìwọ ṣe mú lọ. anyways dábàá ní ọ̀rọ̀ mi tẹ̀fẹ̀ sọ ṣé mi lè máa lọ torí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà tẹ̀ ń sọ yìí ayé ẹ̀ ti bàjẹ́ ó ta ilé tó ń gbé in fact kò sátúnṣe nínú ayé ẹ̀ mọ́ kí lẹ ti fẹ́ kí n ṣe á ní pé mi ò lè fẹ́ bẹ́ẹ̀ náà dì mọ́ ẹ wo ọkùn fúyẹ̀ mi lẹ̀ máa lọ ẹ excuse me ṣe ti gbọ́. ayé mi ti ẹ o ó máa tẹ́kẹ̀ ó yé mi o. ṣé fẹ́ pínpínlẹ̀ sọ́ọ́lì dúró lọ. ọ̀ṣọ́ ọmọ kò ti tẹ́ tẹ́lẹ̀ òkè ó ṣẹ̀ṣẹ̀ ń rò pé mi ò tẹ́ ó ti tẹ́ ìwọ tó o pe tẹ́sì kúkúrú tó wá ní pé kó wá lọ bọ́ tẹ́ǹtì gíga oníkọ́ká lọ ní tẹ̀sílìm balógun ó ní pé tẹ́ǹtẹ̀ ni ò tẹ́ ò fàtẹ́tẹ́ dì láì lójútì ọmọ tẹ́ pé tó bá rí wa àpọ́nlé ló máa ń fún wa tá pọ́n wa lé tá bá wa ṣeré ó ti wá dẹni tó pòṣè mọ́ ẹ nígbà tó ń lọ ó pé pòṣè nígbà tó máa fi déwájú mẹ́ ó ti tẹ ọlọ́run ṣùgbọ́n gbọ́ jọ tẹ owó ẹ̀mí gbàdúrà fún tẹ kó gbé síbi ọwọ́ ẹnu rẹ̀ rárá sórí ẹnikẹ́ni tó bá tún sọ̀rọ̀ bọ̀bọ̀ wèrè yẹn nínú ilé nítorí àwọn aṣòfò mi ó dàbí pé nǹkan kan ń jẹun ní ọpọlọ ẹ kí ló ṣe ẹ tọba ni kò má ṣe lè kò má ṣe lè ìta ni kò má ṣe yẹn gangan ló ló ló ló má ṣe ṣé bí fúnra ara ni mo sọ pé kò má kò kò kò kò má ṣiṣẹ́ nítorí bá wù ẹ kò kò kò dà ah what is your problem àwọn ah, wọn nífẹ̀ẹ́ mo ní kò má jóná mọ́lé o torí tó bá jóná mọ́lé kò sí nǹkan tẹ́mi yìí tí mo fẹ́ fi irú ẹ̀ ṣe idiot what is your problem ah má ṣe yìí má ṣe yẹ ìtọ́ bá ní kò má ṣe yẹ gan ló ló má ṣe tó bá wù ẹ kò parẹ́ àkọ́rí kò dẹ́ idiot. Daddy, are you done? Yes. Get out! What is this? What sort of a child is fẹ́ kí n máa gé etí kí n máa fún bílò lójú ni ṣá. kí ni mo ṣe àwọn làbúrò fún mi bílò lójú láì jalè ṣé ẹ mo bá ẹ tó bá tiẹ̀ ti yahoo sọ ní bọ́tà káàdì àbí kí ni àbúrò máa fún mi bílò lójú. ẹ mọ ṣe ẹ pa àwọn ọmọ yín jáde ẹ pa àwọn ọmọ yín jáde sìn. àwọn ọmọ mi ó rè ó pé èwo nù àwọn ọmọ aláya ẹ pa àwọn ọmọ ṣe jáde jọ. Ah, mo gbé ṣé ẹ nígbà tí wọ́n ṣe ẹ happy father's day give away tí wọ́n fẹ́ ṣe fún father's day èpè ni kí pa àwọn ọmọ jáde kí làwọn kò tẹ̀síwájú kábírù bernardi àtàwọn wèrè yòókù ẹ má bọ̀ o. ṣé give away tí wọ́n bá ṣe give away ipe as father's day ìpìlẹ̀ yín fi ṣe give away ti kò sí wàhálà Kábírù bernardi dà. ọ̀gá bí ṣe ń lo ogun orúkọ mi kì í pe orúkọ mi tó tó pe náà ni mo ṣe sáìbọ̀ kí ló dé. tó dé lóde lóde àwọn ọmọ rẹ bernardi dà. bernardi ò ilé. sùn sílé níbo ló wà lọ sùn sí. mi ò ní sùn sílé kò sí nílé ó stroll out. stroll. ẹ jọ ṣe Bernard fẹ́ lọ sí olympic ó fẹ́ lọ sí hundred meter ni. mo da ó lọ stroke ah, ayé Bernard máa bàjẹ́ ni o bóyá wọ́n ní kò sí Bernard lé ẹ wojú òun àwọn kan náà ṣiṣẹ́ lọ́wọ́ yìí ẹ máa wojú ẹni tí nǹkan tó bá ṣẹlẹ̀ nù wọn ọ̀yà kí ló ṣẹlẹ̀ gangan tó fẹ́ pè. ṣe máa lè dá mọ́tò yìí mọ́ ni. mọ́tò ìwò. mọ́tò ilé. Ah, ah. ṣé ẹyọ kan lè bó ṣe ń gbà tí ó ṣe ṣé mo jọ road safety àbí mo jọ fíayò àbí ẹ ẹ ní sùúrù safety àìmọye mọ́tò tó kọjá lọ́sẹ̀ títì tí èmi ò dá mọ́tò yìí mọ̀. ṣẹ́rí ẹni tó ṣe mọ́tò yìí kò sí ìbà yìí aláyé tó dúró yìí aláyé mi ni túndé ọmọ pẹ́ nígbà tá a gbé mọ́tò yìí wá sí ìbà yìí ọmọ iṣẹ́ yín bá a ṣe bírèkì ẹ̀ ó wá ń fún wa lọ́kàn balẹ̀ pé ká fọkàn balẹ̀ hundred percent pé kò tí kan tó máa ṣe mọ́tò yìí mọ́ àwa lọ lọ́nà ìbàdàn ọ̀nà ló yọ wá o àbá pa èèyàn mẹ́wàá. Ah! èèyàn mẹ́rin lẹ́yà padà pa. yóò ò nìyẹn ẹ ṣe máa bèrè pé òun ló wá ẹ má bínú torí pàlàyé mi yìí ó mọ mọ́tò wà ní o òun la fi ní accident lọ́nà if not sọ̀tà ọba ti kú báyìí o. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ má bínú tún di ẹ̀dùn náà ṣe gbọ́ ẹ má bínú ẹ̀yìn Kábírù. ṣé ìwọ dọkọ yìí mọ. ọ̀gá mo mọ ọmọkọ yìí o. ọ̀dà mọ̀ orí rẹ̀ burú ṣé wà lọ bá wọn ṣe àmì tani. èmi kọ́ ẹ ta ló bá wọn ṣe bírèkì. Bernard ló sọkọ. Bernard ló ṣe bírèkì sọ́ọ̀sì mẹ́ngbà ti ṣe. èmi ò sí o. kò sí wàhálà kò sí wàhálà ẹ jọ ṣebí ṣe bẹ́ẹ̀ ti fún lówó abẹ́lẹ́ máa fún lówó létà ni. a fún lówó náà fifteen k la fún twenty ni mo ṣe mo náà wa ṣe mọ́tò yìí. ẹ ẹ lọ. fifteen k. fifty thousand. ẹ na ló gbà lọ́wọ́ wa. sọ fún àwọn ẹnjìn mi. bírèkì ọkọ̀ lásán ló ṣe ọ̀rọ̀. bírèkì ni. kò sí wàhálà ẹ máa máa ẹ ẹ fún mi ní fifty thousand ẹ sí bọ́nẹ̀tì ọkọ̀ yìí. aláyẹ̀ padà jọ bá a ṣe ń bọ̀ àtàsọ́dọ̀ mechanic wọ́n dẹ̀ ti bá a ṣe wọ́n dẹ̀ ti wà ọ́kẹ́ gidi gan-an akọni ká wá sọ fún yín ni o òun náà lè ṣe dáadáa èèyàn bíi bednard ni ẹ fún mi ní forty eight. ṣe ti bá múná létí yín ìlà ìkẹyìn ó máa parẹ́ straight ni ṣe já rere ṣá. múná létí mi láì kanji. aláyé ẹ já máa lọ jọ. o ò lè lu ọ̀gá mi rárá. ẹ já máa lọ. ọ̀gá mi náà lè jà. tó wàá lọ jẹ́ sójà nǹkan. sójà. mi ì sí níbẹ̀. o kò ní dáa fún ọ kò ní dáa fún ọ tó bá jẹ́ sójà wo sí bẹ́ẹ̀. ọ̀gá sójà burú púpọ̀. ẹ bá wùyàn ṣe bírèkì láì jẹ́ pé mo mọ̀ sí. àbáwọn ènìyàn ṣe bíìkì wọn ṣe bíìkì bẹ́lẹ̀ ló ṣe bíìkì. bẹ́lẹ̀ ní gba transfer fifteen thousand kò sí wàhálà pẹ̀lú ògbọ́n náà ṣé bí ẹ bírèkì náà wá sí ọlọ́wọ́ jẹ́ kí sí ayé rà kí yín bàjẹ́. hello manager kí ló ń ṣe ẹ̀ náà bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé màá pẹ́ o kí tó dé so why why are you troubling yourself? oníkíni tábìlì tèmi ń jó dán ó ń jó dán ah but why how okay mo mo ń bọ̀ sí mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ right away okay. oh my god this. 嗯，是。哎，你咋不走？是呀。你别别忙，不活。你嗯，我多联系联 nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe fún mi ni pé kẹ́ lọ marry. Yes, Daddy. Is that what you want? Yes, Daddy. Okay. Dabira, now ṣé tí n bá ti wá marry ṣé ìwọ náà ṣetán láti fi mi lọ́kàn balẹ̀. Tẹ́ bá ti ṣe nǹkan tí mo fẹ́, mo fi lọ́kàn balẹ̀. ṣetán láti ṣe nǹkan tó kù fẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ òkú jù kò fi mí lọ́kàn bá mi torí nǹkan tí mò ń sọ yìí ó yé ẹ o ó dẹ̀ yé mi náà. How, Daddy? mo rò pé tọkọ mi bá ti balẹ̀ nǹkan àjẹyìn ìwọ́n ọ̀dẹ̀ mọ́ ètò mi ṣetán láti ṣe nǹkan tí mo fẹ́. Daddy, tẹ bá ti ṣe nǹkan tí mo fẹ́ máa fi yín lọ́kàn balẹ̀. dear dear you know daddy loves you. daddy and i love you too. ọláde púpọ̀ ọláde ti padà wáde púpọ̀ báyìí congratulations my brother. Ah, brother brother. báwo ló ṣe ṣe ọ̀nà òun ló gbégbá tí contract padà my bọ́ sí ẹ lọ́wọ́. kò yé mi náà in fact kí n ṣáà máa sọ pé ọlọ́run ni tọ́wọ́ lè ní èmi ni màá ní irọ́ ọlọ́run ni nítorí má jẹ́ kí n tó ẹ̀ nígbà tèmi fúnra mi débi tá a ti fẹ́ gba contract á pọ̀ in fact á pọ̀ débi pé àwọn tó tún nífọ̀n lè kọ́nà jù mí lọ wọ́n wà lórí ìjókòó tí mo ń wọ̀ tẹ́rù bẹ̀ mí fúnra mi pé kí ni yóò bọ́ sí mi lọ́wọ́ mọ́ mo ti lose hope mo gbà wọ́n pé wo ṣáàjẹ́ ìjókòó tó má dẹ̀ pẹ́ tó fẹ́ pè kí n ra máa lọ lé mi jẹ́jẹ́ àbí bí wọ́n ṣe pè mí pé èmi làwọn gbé fún ọlọ́run bá tẹ́lẹ̀ rí àìnú mi dùn ṣé bí ọlọ́jà rí tí mò ń palẹ̀ láró. <laughs> ọ̀rẹ́ mi tí o bá execute contract yẹn tán eh. èlò gangan ló máa kù sí ẹ lọ́wọ́. sori májèntì sọ fún ẹ ẹ eh, but mo mọ̀ fúnra mi pé tí mo bá máa fi parí ẹ̀ owó tí máa rí ń bẹ̀ ah, tí màá ṣe pé bóyá mo láwọn kò sì mọ̀ ràn kí n má níbi ṣe wà owó ti wá ń lẹ̀ gbàgbé mo kàn ń ro ohun tí mo lè ṣe fún mo ń rò ọlọ́njẹ́ mo rò rẹ̀. ìwọ náà wọ́n fẹ́ máa ń wọ̀ ọ́. mo ń ra ẹni ra mọ́tò fún ẹ. ọ̀rẹ́ ọ̀làpàdé wa sá ọ̀làpàdé wa sá padà wá ti púpọ̀ báyìí. dùgbà ti púpọ̀ fọ́sọ̀ fọ́sọ̀ kúrò ní ẹ̀ṣẹ̀. gbogbo nǹkan tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni mo gbọ́ in fact ó surprise me ah, but má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. bínú kẹ́ẹ̀ mood tí mo wá mi lè bínú. tá a bá ń ṣe àjọyọ̀ ẹni tó ti kú kádẹ́t máa ṣe àjọyọ̀ ẹni tó wà láàyè náà tí ó ti kú ìyẹn Bernard ṣó a ṣe bí wọn láti ẹ̀kọ́ rẹ̀ táwọn bá mi fún mi. ìyẹn wá ṣe mí. o ṣáà mọ̀ wípé for now Bernard need help. Mm a lè máa wò níran ọ̀rẹ́ wa ṣe ní Bernard. mi mọ̀ pọ́rọ̀ lè la ka ìbá wa lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ lọ́pọ̀lọ́ ló sójà rẹ̀. ọ̀rọ̀ ẹ dáa ìmọ̀ràn ẹ náà dẹ̀ tún dáa pẹ̀lú bọ́ èmi ò ní tẹ̀lé. kìí ṣe wèrè. ọ̀rọ̀ mi ní pípé lẹ́sọ̀. èmi náà wọ́n fún máa ṣe. ẹ̀gbọ́n mo ní màá mú tó fún wa mo ti ra mo gbé síta ilé wa ń bíbá lọ máa ṣàjọyọ̀ sí kó kéèyàn sí ṣèbí wà tẹ́mi ni mo fẹ́ ra mọ́tò fún ẹnìwọ́ ṣé rántí pé kí n tún fẹ́ lù mí lòwó àbí mo ti fún un. dípọ̀ dípọ̀. fi mí dàbí ràìrè. Má fi mí dára tí kò dáa, má fi mí dára tó máa pa mí lẹ́kún. Wá fi mí dàbí ràìrè. Kàrá ẹ máa tako sáṣọ àlá. sórí ah, pati ta fẹ́ lọ yìí ìmúra wa <laughs> oh, ó máa báàdì gan hmm. tá a bá báyìí káwọn èèyàn tó bá rí wa kó mọ̀ pé àwọn èèyàn dé wọ́n wọlé dé. <laughs> jọ sọ fún mi pati wo la lọ lẹ́kọ̀ọ́ yìí tí wọn kì í gbà. Ah, kò sí kò sí ah, kò sí kò sí. tí wọn kì í mọ̀ pé yes àwọn èèyàn náà dé. I trust you. ṣàárẹ̀ anybody tó fẹ́ bá wa tákà ní pati. láìláì ní. ọ̀rẹ́ mi fọkàn balẹ̀ tó bá rí design láì ti dìsáínà mi tẹ́lọ́tẹ́. mi ò ní dáràn. ó dáràn ọ̀rọ̀ gbò. àlàáfíà fún yín o. john bolo ti rí àwọn tó wọlé àwọn òun láláṣọ funfun kò yé mi o ṣẹbọ ọmọ ọkọ mi àtàwọn wòlé tó kù ẹ. à ń so gbàgbọ́ ló wá di funfun lẹ́yẹ. Hmm bíbélì sọ wípé àwọn èèyàn mi ṣègbè nítorí tí wọn kò ní ìmọ̀ abẹ́rẹ́ ọlọ́run. Hmm. akíọ maria ondia alábùkún fún àwọn obìnrin ẹni tó bí olùgbàlà sáyé tó kú tá a sin tí ó sì jíǹde ní ọjọ́ kẹta. ilé ìmọ̀ amórí kìkì o. ṣàánú fáwọn ọmọ rẹ̀ ṣé ẹ̀yà wèrè papọ̀ ṣàkójọ bẹ́ẹ̀. ṣé kò ṣe é pé wọ́n fi omi wèrè wọ́n fi ṣèrè bọmi fún yín ní gbogbo ibi tẹ́ ti ń bọ̀ ẹja wèrè níbo lẹ ti bọ̀ tẹ kẹsẹ̀ òṣì lẹ́sẹ̀ tẹ wá sọ ṣọ̀rọ̀ lémi lórí bíbà tẹ pariwo kọ́lá ṣàánú iṣẹ́. sista ọlárántí ohun èèyàn náà ò lè bá sọ̀rọ̀. dear sisters ṣorí tí mo bá ra ẹ ní ìgbà tí tí mo bá fún ẹ ní ìgbà tí gbogbo òṣì tó jáde lẹ́nu yìí ẹ wọ́n máa padà sẹ́nu yìí àwọn sista ò fowó àwọn sista náà dà sista rántí. kí ló ṣẹlẹ̀. àfi kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ elédùnmarè. fún kíni. kí jésù kristi ọba kó ba lè dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn yín. ṣé ò sí wọn ṣá kí jésù ọba kó lè dárí jì ṣé mo pa lọ́mọdé ni. kò yé mi. no ẹ jọ ẹ bá mi bí ẹ bá mi bí wèrè tó ń sọ̀rọ̀ pé kí ni mo ṣe fún jésù tí màá fi máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ṣé ọ̀dà wèrè ṣá. ṣe ẹ má jẹ́ kí inú bí mi. ṣe gbogbo òṣèlú àná

Once a new mirror, ire. Wá fi mí dá bírà má fi mí dára tó má pa mí lẹ́kọ̀ọ́ wá fi mí dá mi ra ire. general service mọ́tò yẹn ni mo fẹ́ ṣe. bèrè tó ń bá mi ṣe tẹ́lẹ̀ kò ń ba mọ́tò jẹ́ fún mi mo lè ní náwó kankan lórí mọ́tò yẹn. Hmm, kò sí wàhálà iṣẹ́ tàwa ni a máa yanjú ẹ̀. ok ok ẹ má wọrí àwa àwa máa ma fi parí ẹ ní gbé mọ́tò yín lọ sí any other place ibi ilẹ̀ máa ma gbé wá. ẹ jọ ṣé mo lè rí gbà nírọ̀lẹ́ ah, ìyẹn ni ò lè o torí general lẹ pé general lẹ pé iṣẹ́ máa pọ̀ gan lára ẹ̀. Ah, ẹ bá rí mọ́tò mi kẹ ẹ lo mọ́tò mi ó bẹ́tà kéèyàn farabalẹ̀ ṣiṣẹ́ kó wà òkè. ok no problem máa gbé kan ní mọ́tò bàbá mi so èlé ló máa cost mi. lórí bẹ́ẹ̀ ṣe sọ pé general yẹn àti gbogbo nǹkan téèyàn máa ṣe lára ẹ̀ kéèyàn máa kéǹjì ọ́ìlì tán gbogbo àwọn ọ́ìlì tó máa ń wà níbi ṣọ́ọ̀kì yẹn náà èèyàn máa ṣe ní ah! mọ́tò yẹn máa yọ̀ lọ́lẹ́ express hmm, àbálò àbáwọ̀ ẹ fún mi ní thirty. thirty. bẹ́ẹ̀ni. well no problem tí bá fún yín thirty yẹn ṣe máa wà ok. ah kò tó gan-an pé mo ti fún yín discount already nítorí bẹ́ẹ̀ mi ṣe rí ni. ok tí bá ti bá ti parí ẹ̀ á fún yín lówó. all right all right no problem can have the key. all right. I'll... sorry ojú yìí ó jojú tí mo ti rí níbi kan. Hmm, ojú mi. àbẹ́yìn kan ní fuel station kan fíú. Few

ó dà lọ mọ ẹni tì wá máa dúró sí ẹ ó yà níbo níbo níbo níbo. ẹ ẹ ká kú dàbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ èmi dábìrà ọmọ bàbá olówó ọ̀bí yín dá ẹ padà wá á kú yín àbúlọ́sì lélẹ̀ ah ok máa yẹ kẹ mọ̀ ẹyin kẹ ọ̀bí yẹ ah ẹlẹ́pọ̀ ìgbọ̀wọ́ gbé ọlọ́yẹ̀ ní sùlálẹ̀ ah popsi ẹgbẹ́lẹ́gbọ́. ohohoho mo rántí ṣé àwọn guys yẹn. Ah ṣẹ́rí àwọn attendant yẹn wọ́n stupid ẹ máa imagine pé mo débẹ̀ yẹn mo fẹ́ ra epo èèyàn kọ́kọ́ wà ń gbé kẹ́ẹ̀gì bọ̀ ọ wà ń dá lóhùn wọ́n cheat mi ni mẹ́rin so torí ẹ̀ lẹ́ ṣe rí mi ní position yẹn ọjọ́ yẹn gan mo fẹ́ gún bọ̀bọ̀ yẹn ni yeah máa gún máa tún gbé lọ sọ́sìpìtì máa máa hí ilẹ̀ máa tún bá mi máa bá mi rú lọ lé bàbá ẹ̀ tó bá ti wá. ìṣòwò àlà ẹ tètè máa lọ. Okay, no problem o ṣe mọ́tò mi Lola. rẹ́ẹ̀dì lọ́la ah, mi ní láìkí ojú yín o ìjọ ẹ kó rẹ́ẹ̀dì o mo ní fẹ́ ká já o. kò sí wàhálà máa ṣe. bernard máa lọ pẹ̀lẹ́ bernard dọ́tò lọ́lọ́ sọ ẹsẹ̀ wo gẹ́gẹ́ ni mo ṣe ọ̀nà tó fẹ́ bá yé mi jẹ́. ẹsẹ̀ kìí ẹsẹ̀ mi sá. ah ṣé wọn máa ń sábà máa kíkankan pa ni sọ ti ṣe fírídọ̀mù ni tó bẹ̀rẹ̀ sí gbaṣẹ́ lẹ́yìn mi sọ fẹ́ bá yé mi jẹ́ ni. iye kò ń ṣe pé mo gbaṣẹ́ lẹ́yìn ìgbà tí kò síṣẹ́ kankan tó ń gbé wá fẹ́yìn tó dẹ̀ ń gbé wá fáwa ni mo ṣe ní kí n gbà ọ̀yọ̀ bíà. àóríire ò ọ̀nbí àfùtọ̀ lọ ṣé ìwà ọmọ wàhálà tẹ́mi ṣe sórí ilẹ̀ yìí ọmọ yẹn kòkó tí mo rì síbí ni kó tó di pé ń gbèsè wa ọkàn ro pé ń kàn sáà mo ti wà mo ti ṣáájò débi pé mo ti jẹ yín hundred rí oṣù kan ni mo fi so lẹ́yìn yìí ọ̀dà ilé tó ṣẹlẹ̀ mọ́jú yìí mo jẹ èkúrò àtẹkọ́ five hundred pieces wọ́n sì ní má mọ́ mi ọ̀rẹ́ ti jẹun gbàtẹ́ dé láàárọ̀ iná. kí ló kàn ìwọ lè má làpátá yìí èmi làpátá yìí tí o sọ ti yọ sọ wá fẹ́ bá yé mi jẹ́ ni sọmọ pé bẹ́ẹ̀ náà ló bá àwọn kan sí mọ́tò ọjọ́ ni tí wọ́n sọ pé bírèkì ẹ̀ bírèkì fèlì ọ àwọn fẹ́ lè pa èèyàn mẹ́wàá tó bá ṣẹlẹ̀ tán sọ́run mi kọ́ ló wà ní àbí kí ni gbogbo eléyìí gan-an àbí kò sí wàhálà èlò wà á èlò ni owó tí ẹ gbà lórí kíní sáfíìsì ọkọ̀ tẹ́fẹ́ sí o. ẹ kò aláròrò kan ni obìnrin yẹn jàre. òró ṣáà ń wí kankan. ṣáà ṣáà ṣé ń bá fa àbálò àbábọ ó lóun àsan twenty. oríire ò pé o lè ní ọ mẹ́nàdì ó lè ní ọ pm ló yẹ kọ́ ọmọ sí kọ́ ọmọ yọwọ́ àwọn káàsì àti kù ọ lè mọ yọwọ́ pòdúsà lọ sẹ́yìn. tí ó jẹ́ pé ẹnu géètì bí mo wà gbogbo tẹ̀sán ni mo gbọ́ kéṣe thirty thousand ní ẹjọ́ sọ. Hmm, dá mi lóhùn mẹ́nàdì ó lè ní ọ o lọ́wọ́ pa lọ́fẹ̀ẹ́ mi pé twenty thousand kò sí wàhálà èmi mo ráàyè tí mò ń bẹ bá mi sẹ́ndì twenty five thousand kí wọ́n mú five thousand kọ́ fi ṣe mọ́tò ọba lọ jí ọ̀lì ọba lọ jí kò sí nǹkan tó kan yìí mi. ọ̀gá ẹ jẹ́ ká báṣẹ́ délẹ̀ náà àìtí ìṣe nǹkan kan lára mọ́tò ẹ ti fẹ́ gbowó. iṣẹ́ èwo mo rò pórí rẹ̀ ò pé tí bàbá rẹ̀ ló ra irinṣẹ́ fún mi ni kémi parí iṣẹ́ sọ́rí iṣẹ́ yìí àjọ máa ṣe ni máa mọ́nítọ̀ ẹ títí dìgbà tó fi parí ẹ̀ ni. ẹ bọ wọn ìtì sẹ́ndì owó kankan gan ẹni tó gbéṣẹ́ lẹ̀gùn ìtì mọ owó kankan lẹ̀. kò tí ì sanwó níbo lọ́ọ́ ti fẹ́ fi rówó ra pátì fẹ́ rà nísinsinsinsin. ẹ jẹ́ ká parí ẹ̀ náà. ẹ ó yá máa lọ tu àjọ tu ọkọ ni. Ah! táti ọ̀sìn ni bernard ó lè ní ọ̀rọ̀ ó lè ní ọ̀rọ̀. fẹ́ bí ẹni ìbéèrè kan. ṣé ní nǹkan tó ń gé mi? àbí ó ní ayọ̀ kan tó máa ń derive nínú àìpá mi tó ń. kò sí nǹkan kan tí mo fẹ́ gé ní bẹ́ẹ̀ ìwà yìí bí bá ti wà igun tán ojú mi ṣe máa là mi ì mọ reason tí mo ṣe ń mu abẹ I don't understand. ṣeré èrè ní sí báyìí sọnù lọ́jọ́ ìbáṣegbè rẹ̀ lára yìí ṣe máa gbé e òwúrò ọmọ tó ń ṣe sórí ọmọ rẹ wo ló ń ṣe lé tẹ àwọn èèyàn pàdé ẹ̀ńtà tó ṣerun sórí bí ògbèrè adìẹ tí wọ́n máa ọmọ arásáré lọ́mọ. Uh-uh, Bernard ṣe fẹ́ bomi tẹ́lẹ̀ ni. No, just just being realistic. Okay, I promise to change. Eh? And I will change for good. Ṣé àtúrò mi ò dé lówó lọ́wọ́ ni? nítorí ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ẹnu wọn sábà tọrọ. no no no no Bernard don't think like that sori ayé owó ọ̀tọ̀ ayé ìfẹ́ ọ̀tọ̀ Bernard I love you I love everything about you. And also please slowly change. I will. Okay, finish up your transfer. Okay. ọmọ ẹ̀rẹ́ mi nǹkan gbogbo gbélẹ̀. Okay. ọ̀rọ̀ dẹ̀ wà nùkọ́ tí bọ́bọ́ yẹn sọ àjọṣepọ̀ olófẹ́wà láàrin olówó àti tálíkà igi mú báyìí ó jìnnà sórí gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni dàbìrà obìnrin bíi iná ó gbóná ju ajere lọ hmm. Hmm. àwọn eléyìí wọn kì í gbọ́ wọn kì í gbà ṣé gbogbo èyí tán ṣe ní bíbá rìhásà lásán lọ ṣe hmm. àti pé àánú arákùnrin ló kàn ṣe mí torí ti dábìrà tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. kí ló ń ṣe ẹ́ tó ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ yìí. ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ yìí ìfẹ́ ṣá ìfẹ́ ìfẹ́. Hello. Oh, thank you. Yes, darling. African Badura. Yes. Nabira, how is your new friend? Okay. There's this friend of mine that he do is a guy. He do advise me, he pray for me, and he reason beyond his age, so numbers the man advising me works. Why, ah, Dabira, I love to meet him. Okay, Lali, no problem.

wá fún mi. Wàá fi mí dàbí àìwé. Má fi mí dára tí ò dá. Má fi mí dára tó máa pa mí lẹ́kọ̀ọ́. Má fi mí dàbí àìwé má dá wàhálà sí mi lágbàdá o àdúrò tó bá jẹ mí mi lọ má gbé kàn mí o èmi ò lẹ́rìí àdúrà débi àìrè láyé mi má fi mí dára tó má pa mí lẹ́kọ̀ọ́ wá We insist. Look, look, ṣe ló dàbí ọ̀rọ̀ kì í yé I cannot allow you to marry that low-level boy. Didi, please, no but I love Bernard. You don't love him. Oh, she ló rò pé love ẹ. No infatuation ni o love ẹ. He doesn't have anything láti fi take care. But daddy, you said I should bring anybody I love. But why insisting now? Àní kò lè kò lè kò is not in a proper position to take care of you. I want somebody that will take you. You this low level guy! Didn't I tell you not to come here? I told you get out of my house! Get out of my house! Tẹ̀lójì, òpó ọ̀la. Ta ló ju eléyìí fún ẹ? It's a long time. àbúrò ẹ ló fẹ́ẹ́ fẹ́ ọmọ mi. àbúrò mi Bernard. tó bẹ́ẹ̀. mi ò kì í ṣe òǹbí fún ẹ but òun wò ni mí but èmi kíní tó jókòó yìí mo tọ́jú ẹ ju biological father lọ torí pé ó ní ìdí pàtàkì. ọ̀dọ́ mi kí ló dé ọ̀ṣun bí wọ́n kì í fẹ́ bẹ́ẹ̀ lọ. yes tèmi lónìí. So whoever is going to take you out of this house must be somebody to love, to know they love it, to them I told you, not this low-level idiot. He doesn't have what it takes to marry a girl like you. Eh, eh, Popola. No, Dimeji, oko yé ẹni. Kémi náà tún lè gbéra ni wá bí báyìí. Eh, Bernard ń ṣe kò ń low level bó ṣe pé yẹn o. wá dúró. tó bá jẹ́ mo ṣe ẹlẹ́ṣẹ̀ kan ni just tell me I will apologize it can't be that difficult. bella mo sọ fún ẹ pé ó ṣe nǹkan kan fún mi kókó ohun mi kí n rí ẹ mọ́nú life mi like ohun mi kí n àti ẹnì kankan ṣe pọ̀ mọ́ simple as abc simple. how can you say that báwo ni mi ṣe ní ṣe nǹkan kan fún ẹ o kò máa dé o kò jí láàárọ̀ ọjọ́ kan o dẹ̀ kọ̀ wò pé mi ò ń ṣèyàn mọ́ and I don't want to be with you. you know what ṣorí tí mo ṣe ń work out kúrò mi báyìí ẹ ṣé gbogbo tó ń sọ yẹn tiẹ̀ ni tí mo ṣe fẹ́ kúrò níbà yẹn tó bá try tó mú fóònù ẹ̀ tó pe nọ́mbà mi like tó try nọ́mbà mi tó dá ẹ̀ èpè tí màá fi ẹṣẹ tí màá fi gbogbo generation ẹṣẹ i swear to god ẹ̀ ní bọ́m̀bẹ̀ nonsense. o dẹ̀ ro gbogbo bá ṣe ń bá o. tómi tómi. ah má fi mí dára sí ọ̀dà má fi mí dára tó máa pa mí lẹ́kọ̀ọ́ má fi mí dá bí ra ìrẹ́ má dá wàhálà sí mi lágbàdá. mi ò dá tó lọ́mọ kan ibi bẹ́ẹ̀ náà ni mo useless to àgbélé àgbòwó àtọ́jú ẹ̀ shower shower her with love and all that ká tó ṣẹ́jú pẹ́ yóò lọ bí tọ́hún bá dé náà bákan náà ni á lọ ẹni téèyàn bá bí wọn pé ókè what exactly is going on kí ni mo ṣe fún yín tó rọ̀ yẹn. akọ̀la àwọn wà interested really àwìtàn alàgbà ni kíkíkí mi èmi i can't o mi ò lè ṣe nǹkan tó ń sọ yẹn far from it. Ah. Eh, Bernard ó máa gbọ́ tèmi o torí bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò ní dẹ́kun ẹ̀ máa máa bẹ́ẹ̀ sọ títí wàá fi gbọ́ náà ni agbélé ilé ni agbélé e lọ́la kò dúró ṣé ìwọ mọ̀ wípé obìnrin àtowó wọn jọ ń rìn papọ̀ ni ẹ bó tẹ̀ ṣe ń gbéra ẹ gan èmi Bernard èmi tọ̀hún èmi tòsì ẹ wọn kò máa wá ilé àgbà tiẹ̀ á dẹ̀ máa lọ none of them is going to stay with you anodẹ jẹ́ kó mọ̀ pé you have enough money to waste and eh, kí làlàgbà ní kò ṣe ètò olóòlè ṣe náà. àwọn tiẹ̀ fọ́nì tún àárọ̀ wọn tiẹ̀ kò tiẹ̀ ń ṣàrẹ̀ rárá rárá kí mi sọ́ra mi nù kí n lè ríra mi yẹ o ìwé làbọ̀rọ̀ sọ́ra mi nù ok yínbo ni kí n sọ́ra mi sí kí mi sọ́ra mi nù sínú ẹ̀gbin kí n ju gbogbo ohun tí mo jẹ́lẹ̀ kí n lọ ṣiṣẹ́ ẹ̀gbin kan bóyá màá rẹ́ ni tó mí mí ha asasa no really. <laughs> ẹ̀rín pa mi Bernard ẹ̀rín pa mi gidi gan bí a bẹ sọ pé ọmọdé ló ń ṣe ẹ ò lè ń ṣe ọmọdé mọ́ mi àárẹ̀yàn tí ò tó ẹ tó ti tó ti bímọ fún mi tí ò bí mọ́. ẹ nígbà tó jẹ́ wípé ẹ ẹ ẹ kò máa náwó lavishly lórí àwọn obìnrin àti gbogbo ẹ̀ náà kò sílẹ̀ tó dúró tiẹ̀ nígbà táwọn bàbá ní òkè why don't you try the flip side of your life ṣé wọ́n á sọ nǹkan tó burú jù èmi máa gbà ẹ́ nímọ̀ràn nǹkan tá a gbà ní kò ṣe ló máa padà ṣe tó bá jẹ́ ṣe ìdọ̀tí táwọn obìnrin tẹ máa wò pé ah ẹ́ mi ì lè fẹ́ ní báyìí o èmi tẹ táwọn máa wò bí wọ́n ṣe ń sọ̀rọ̀ báyìí pé ìwọ Bernard káwọn máa wò pé ah ẹ òun eléyìí òun tọ̀hún òun eléyìí pé òun ò lè fẹ́rù ẹ̀ ìwọ ṣe ṣe iṣẹ́ yìí tí wàá dẹ̀ ṣe tó jẹ́ wípé even àwọn ọ̀rẹ́ kan wọn ní jẹ́ kó mọ̀ sí i ó wà láàrin ìwọ àti èmi àti Ọlọ́run ẹ́ eh? nǹkan tó máa ṣe nìyẹn o you have to do it tó bá fẹ́ kí gbogbo pàlàpàlà tó ń ṣẹlẹ̀ sí ẹ kí gbogbo ẹ kó kó kó kó kó kó kó dúró síbì kan ṣó ti gbọ́ mi. dàbí ọgbọ́n ni. ilé bọ̀rọ̀ ṣe rí nìyẹn. ló bá jẹ́ bẹ́ẹ̀ ni mo kọ́rọ̀ mi jẹ́ ń gbà yàn. ok You have my blessing. Really, Daddy? Now, one more question. Are you sure you love him? But I love him so much. Because ó ń láti jẹ́ pé tó bá love ló lè gbé ẹ kúrò nílé yìí o. Ah, ó fẹ́ràn ẹ̀, ó fẹ́ràn ẹ̀. Ah! Because your happiness matters to me. Mm, okay. You have my blessing. Daddy, is that your final answer? I bless both of you. thank you, Daddy. àìwé. tí ò má fi mí dára tó máa pa mí lẹ́kùn má fi mí dàbí ẹ̀rà ìrẹ́. má dá wàhálà sí mi lágbàdá o má fi mí dàbí ẹ̀rà ìrẹ́. àdúgbò tó bá jẹ mí mi lọ má gbé kàn mí o èmi ò lẹ́rìí ẹ̀dẹ́wọ̀ dàbí ẹ̀rà ìrẹ́ láyé mi má fi mí dàbí ẹ̀rà ìrẹ́. tó máa pa mí lẹ́kún wá fi mí dábìrà ire.